الله محمد رسول الله وعلى آله وأصحابه وكل من سار على أهله السبيل إلى يوم الدين وبعد السلام عليكم

Thank you. وكل شر بلا ما يكون الإسلام أمر Thank you.

kọ́lẹ́ múlẹ̀ ọ̀ọ́dẹ́ múlẹ̀ múlẹ̀ lọ́dọọdọ́ òwúlẹ̀ ṣe kọ́lẹ́ ti wá ẹ̀ máa ń lò sí ìrẹ́ka àkàrà ìdíyàwó ìrọ̀ wá ní àwọn pé wọ́n lọ lọ. Ìta bẹ̀rẹ̀ pé bí o ti fi tó wà láti àárẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá ní ìlú náà. Ó ní láti fi ṣòro àwọn ọ̀gá ní ìlú lọ nígbà ìdájọ́. Ó ní àwọn ọ̀gá tó ṣe ìgbẹ́gbẹ́ tó máa ń fi ìlú kékeré tó wà tó bá ti àgbáyé tó àwọn ìlú ìlú ìlú ìlú pẹ̀lú àwọn àgbà. Thank you. Thank you.

àpèwé ọlọ́pàá ìgbòho nígbà àpèwàpọ̀ wọlé. ní àwọn ilé ìwà tuntun lọ́wọ́ púpọ̀ láti wá ní àtúntò àtúntò àtúntò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó yà ọ̀pọ̀ ìlú قالوا

الله 他来人，你去，那你有想到没有？你去就不管，你管就不管。我应该怎么开下去的？为什么呢？现在你开下去呢？为什么呢？为什么？因为我不愿意，我不答应，所以。 لا تقول لا تقول Thank you.

gbogbo ọ̀rọ̀ ẹ̀ka ọ̀dà tó ń lò ní not Gracias.